àìmọ̀ àṣìṣe àṣìṣe àìmọ̀ orí mi má jẹ́ kí n ṣiṣẹ́ àṣìṣe àìmọ̀ àṣìṣe àṣìṣe àìmọ̀ àṣìṣe ìyàn ogun. DJ in the Mix. tó tún jó ní lọ́wọ́. èébú tó mú sọ. Thank you.

láti wá sanitize ilẹ̀ ní túbọ̀ yìí. Omi ni John Josh. Báwo kẹ wèrè? Àṣìṣe àìmọ̀. Àṣìṣe àìmọ̀. Àṣìṣe ìyàn. Hey. Brasil. tí kò gbọ́ ohun tẹ́ ẹ bá ṣe lónìí o ìtàn ní lọ́la. àdìtàn àṣìṣe àìmọ̀ àṣìṣe àṣìṣe àìmọ̀ àṣìṣe àìmọ̀. àwọn bàbá sì rí bàbá ṣiṣẹ́ àìlè èyí wọ́n kà wọ́n mọ́. ìyàn ogún ọdún. ọmọ ajẹ. tó tún jó ní lọ́wọ́. àyà jẹ nínú ẹ. ohun tó bá ti gbé.

àṣìṣe àìmọ̀ àṣìṣe àṣìṣe àìmọ̀ orí mi má jẹ́ kí n ṣiṣẹ́ àṣìṣe àìmọ̀ àṣìṣe. うん。 Iroluwa, right? Yeah, that's my name. You can say that again. Fine boy. Lovely outfit. We love outfit. Eh? Thank you. I love this too. Good. What can I do for you? Let me start like this. Surely many things you and their game. To man this is your way. Especially your orúkọ kan. Irú orúkọ yẹn sì sórí mo ṣe criteria pé nítorí olúwa wà pẹ̀lú orúkọ olúwa wà pẹ̀lú ẹni náà no no no no no àwọn èèyàn mọ̀ ọ́n máa ṣe mistake you understand what am I trying to say wọ́n orúkọ ẹ̀ ló ti sí bẹ́ẹ̀ I want to call you back on this talk lady and that lady happen to be my girl ọlọ́run fi ọmọ yẹn sílẹ̀ mo ò rẹ́dí láti ṣe ẹgbẹ́ fún ẹ̀ pẹ̀lú ẹnìkan. sọ́wọ́dà I don't understand you. The money to him saw me if he's not anybody. Okay, I will explain it to you. Okay. Like I said earlier, I don't know what to man to see but one. Nítorí pé orúkọ ẹjẹ́ rí olúwa, kò wá rìn ìrìn àbò sáré ni o, àbò gbọ́kadà, wọn náà wá lọ bá mòyìn olúwa. Kí olúwa tolúwa wà bẹ́ẹ̀. Mistake ni o, kò ń ṣe gbogbo orúkọ tolúwa bá wà lẹ́gbẹ̀ẹ́ lolúwa wà pẹ̀lú o. Leave mòyìn olúwa alone. Girlfriend mi ni, ṣó gbọ́ mi, tó o bá fi mòyìn olúwa sílẹ̀ wá sí àwọn dókòdò ní orúkọ yìí ṣá ẹ̀mí ẹ̀ máa pọ̀ wà ní wọn ṣe wọn ní stand sí tí ọkùnrin bá tọkùnrin kò nídìí kí obìnrin tó bá ń fẹ́ tẹ́lẹ̀ kó fi sílẹ̀ kó wá fẹ́ wa you don't know that ọkùnrin làdá ọkùnrin làkọ àwa tá a bá jọkùnrin ìjọba ìjọba máa wá ọbọ mi ní bínú sí ẹ tí bá bínú sí ẹ nígbà tí mo ṣe kàdé òun náà ni máa kó ẹlẹ́kọ̀ọ́ try láti lọ wá ọkùnrin kọ ọkùnrin kó rìn máwọn ọkùnrin gidigidi tí wà báyìí torí tó bá pàdé obìnrin mi wà lè ṣe dáadáa pẹ̀lú ẹ̀ ló ti gbọ́. you're very intelligent ó dá pé ó ilé ìfẹ́ ló lọ fún lecture that's the lecturer ó sọ ọkọ ń sìn ìfà ìmẹ́bọ ní ọkùnrin làgbà ọkùnrin làgbà ìgbàgbé pé ọkùnrin nìkan ni. àṣìṣe àìmọ̀ àṣìṣe àṣìṣe àìmọ̀ àṣìṣe. àbàmà sẹ́ni tó gbilá kò sẹ́ni tó gbilá tó padà ka ẹ̀fọ́ kò ṣeé ṣe àṣesílẹ̀ ohun tó bá ṣe o làbọ̀ wá bá ọ̀tá fa sókè yìí ló borí tó rò pé òun ti mú jẹ́ bọ́ba ayé kò rí ọ ó dá mi lójú tọ̀run mọ̀ sí i. èmi kọ́ ni mo tọ̀ òbí wọn. tàbí o màdáràn mo délé sí mo bá gbogbo géètì mi ṣíṣí only for me to see this bastard outside. help house help àti security mi ò lè gbé. ọlọ́run bá tiẹ̀ jẹ́ kó mọ̀nà ṣe ó yà gbẹrù gbẹrù gbẹrù. ó náà ló fẹ́ gbèrò. Ah, ẹ mọ mi ẹjọ ẹ wá ẹ wá tó lọ. bí mo ṣe ṣe dààmú dé tó ń dààmú mi ó máa dààmú Ogun làbọ̀ wá bá ọ̀tá fasókè yìí ló borí tóró pohùn tí mo jẹ́ bọ́bá yé kò rí ọ ó dá mi lójú tọ̀run mọ̀ sí i. àìmọ̀ àṣìṣe àṣìṣe àìmọ̀ orí mi má jẹ́ kí n ṣiṣẹ́ àṣìṣe àìmọ̀ àṣìṣe àṣìṣe àìmọ̀ àṣìṣe ìyàn ògùn. ṣiṣẹ́ àṣìṣe àìmọ̀ orí mi má jẹ́ kí n ṣiṣẹ́ àṣìṣe àìmọ̀ àṣìṣe àṣìṣe àìmọ̀ àṣìṣe ìyàn o. gbàmà sẹ́ni tó gbilá kò sẹ́ni tó gbilá tó padà ka ẹ̀fọ́ kò ṣeé ṣe àṣesílẹ̀ ohun tó bá ṣe o làbọ̀ wá bá ọ̀tá fa sókè yìí ló borí tó rò pé òun ti mú jẹ́ bọ́ba yé kò rí ọ ó dá mi lójú tọ̀run mọ̀ sí i. àìmọ̀ àṣìṣe o àṣìṣe àìmọ̀ ọlọ́run mi gbà mí o àṣìṣe àìmọ̀ má jẹ́ kí n ṣiṣẹ́ o àṣìṣe àìmọ̀ àṣìṣe mi ìyàn ogún ọdún oúnjẹ ni tó tún jó ni lọ́wọ́ jó ni lọ́wọ́ ohun tó bá ti gbé ọ̀rẹ́ mi àkàkọ́ tó bá gbọ́ ohun tó bá ti bèèrè ohun ohun tó máa ká láyé rẹ̀. What goes around, whatever goes around, you surely come around. ohun tó bá ti gbìn ohun ohun ló máa ká. kò bá máa sẹ́ni tó gbilá kò sẹ́ni tó gbilá tó padà ka ẹ̀fọ́ kò ṣeé ṣe àṣe ohun tó bá ṣe o làbọ̀ wá bá ọ̀tá fà sókè yìí ló borí tó rò pé òun ti mú jẹ́ bọ́bá yé kò rí ọ ó dá mi lójú tọ̀run mọ̀ sí i. àṣìṣe àìmọ̀ àṣìṣe o àṣìṣe àìmọ̀ ọlọ́run mi gbà mí o àṣìṣe àìmọ̀ jẹ́. 啊！是是。